I'm getting dope money. Oh, I'm getting dope oh, money. Sẹ́rí sẹ́rí lónìí tí mo wáyé bonanza mo fẹ́ ti fẹ́yìn bó kí ni bonanza owó tí mo ní yóò ti pọ̀jù mo fẹ́ ná owó mo fẹ́ ṣe kí ni mo fẹ́ ná owó oh. mo ní ìbéèrè tí mo fẹ́ béèrè lọ́wọ́ yín ẹni tó bá gba ìbéèrè mi ẹ̀bùn bàtà bàtà ìbẹ̀lẹ̀ fótó ẹ̀bùn kí ni ẹ̀bùn bàtà bàtà ìbẹ̀lẹ̀ fótó ìbéèrè mi ni wọ́ọ̀dù kan bẹ english ni wọ́ọ̀dù tó pé òun ni àmọ́ sọ gbogbo àgbáláyé tó pé àmọ́ òsì òun làmọ́ sọ lójúmọ́ english ni wọ́ọ̀dù wọn ò ẹ̀sìpótùnù kàdídì kí ni wọ́ọ̀dù wọn bá sọ ń táyẹ̀ mọ́ sọ jù lójúmọ́ ní gbogbo àgbáláyé ni o. mọ́nì. mọ́nì mọ́nì kọ́ mọ́nì. ọbẹ̀ ọ̀kan náà ni ẹ̀ló ẹ̀ló tí haúsá bá tó kí náà kọ́ wí ẹ̀ló eré ìbò kọ́ ẹ̀ló yorùbá kọ́ ẹ̀ló tí gbogbo bá tó kọ́ ẹ̀ló ìyẹn ọjọ́ náà ní bẹ́ẹ̀ bọ̀ mi bàbá kókò kúṣẹ́ tó gbà ìjọ. gbogbo ọjọ́ bẹ́ẹ̀ náà lọ́jọ́ mọ́nu nígbà kan kò gbà ìbéèrè tí mo bèrè tàbí nígbà Hallelujah. oke okwu kwadoro n'ọka mgbede ọnọ m n'iji aka mgboje gede na-edegwu m kọmpe